الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه adáwọ̀pẹ́ fún ọlọ́run àṣẹkẹ́tìgbẹ̀ fún anábíà muhammad sallallahu alaihi wasallam kí àti ìfẹ́ ọlọ́ba kọ́lọ́ba ara lẹ́ra ọ̀sán abẹ́rẹ̀ àdúgbò àwọn mùsùlùmí lápá tó fi di ọjọ́ ẹ̀san eléyìí ni ohun tí a rò pé kí á bẹ̀rẹ̀ lónìí èyí tí rọmọdán ọdún 1442 tó fi di 2021 ọdún tó tẹ̀lé ọdún kòró ọdún kòró ní fourteen forty one tó fi di di two thousand and twenty ṣùgbọ́n ọdún ìta wà ń bẹ̀ tí àwẹ̀ di mẹ́ta lónìí òun ní fourteen forty two oṣù kẹsàn-án tá à ń pè ní oṣù Ramadan tó sì di di two thousand and twenty one oṣù kẹrin èyí tó jẹ́ ti Gregoria ohun tí a fẹ́ máa gbéyẹ̀wò pẹ̀lú àna Ọlọ́run tí a máa gbéyẹ̀wò ní bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún sí ogún ìṣẹ́jú lójoojúmọ́ òun náà ní àwọn ẹ̀kọ́ kọ̀ọ̀kan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sábà lákàkún ṣe pé kó lè bá jẹ́kọ̀ọ́ kó tún lè jẹ́kọ̀ọ́ fún wa pàápàá jùlọ àwọn tá wa ló ń súnà tá máa kọ́ sí ànábì wa sallallahu alayhi wa sallam níbi pé ṣe é àbí má ṣe é pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run bá bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún àbógún ìṣẹ́jú náà la máa fi ṣe àwọn lẹ́tọ̀ yìí abẹ́lọ́run kọ́lọ́n bá kó jẹ́ wúlò fún wa o wọn bá yóò tá a bá sọ síbẹ̀ kọ́lọ́n kó jẹ́ wúlò fún ní ọwọ́ àlàáfíà kí wọ́n rọ̀gbọ̀kú lé lórí kí lọ́rọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn lórí ẹ̀ ìjà tí ẹ̀ lè jókòó lórí ọwọ́ òsì nìkan àbí kí ṣe kò bá ṣètọ́ eléyìí òun ni ọ̀rọ̀ tí ipá máa gbéyàwó lónìí láàrin bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún pẹ̀lú àwọn ọlọ́run nínú eh, Muslim Muhammad bákan nínú sunan abi daud pàápàá jùlọ ní àdéhìsì four thousand eight hundred forty eight àti àdéhìsì eh, sahih ibn hibban nínú sahih ní àdéhùn four thousand six hundred and seventy four bákan náà ìrábá tó lọ́wọ́ náà yàrá sọ̀rọ̀ hìn ń jẹ́ ládàá kọ́kọ́ ní ojú eré four thirty seven rẹ̀ tàbá tó lọ́wọ́ àwọn tíra mi àwọn tíra mi sunan abi daud tí àfa albanba jẹ́ sí ní ìdí ẹlẹ́ẹ̀kẹta ní ojú ojú eighty eight rẹ̀ tó ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ nípa pé àwọn téèyàn bá jẹ́ nìkan tó yẹ kéèyàn bá jókòó tọrọ gbọ̀pìlẹ̀ ọwọ́ àlàáfíà ẹ̀jẹ̀ á gbọ́ nípa ohun tó wá látọ̀dọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àfún Abdullahi ibn Umar orí arákùnrin kan rọ́hà rajulan ala yadihi al-yusra lẹ́yìn tó pé ọ̀rọ̀ gbọ̀kú lórí ọwọ́ òsì rẹ̀ wọ́n wà kọ́ fi sọ̀la nígbà tí ń kírun yẹn pé a bá jókòó yẹn ìjókòó tó ń wá jókòó ọkọ̀ àìlọ́ jókòó gbẹ̀yìn ọwọ́ ọ̀rọ̀ gbọ̀kú lórí òsì Abdullahi Umar bá sọ báyìí pé má jókòó fàyínà hádá yajlisu alladhina yu'addabun sọ̀tọ̀ yípa àwọn tí wọ́n ń jókòó báyìí àwọn náà làwọn tí wọ́n lẹ́tọ̀ sí ìyà òfin riwaya nínú ẹgbàá wa mi tẹ́lẹ̀ ká sọlá tó lè mọ̀ gbogbo alaihim eléyìí ni ìran àwọn tó ikọ́ lọ́nà bá ti bínú sí o sọ̀bákẹ́ mẹ́wàá iná ẹgbàá wa mi ẹ̀ ha rasulá sàálà alẹ́sẹ́lám an yajlisa ar-rajulu fi sọ̀lát wa huwa mu'tamadu ala yadihi ó ń sọ lọ́wọ́n bá ó ṣe é léwọ̀ kéèyàn máa jókòó níbi ìrún yẹn kí èpè ọ̀rọ̀ ìwà pẹ̀lú ọwọ́ rẹ̀ níbi àdéhìí a rí i pé ìmọ̀ ajókòó máa rọ̀gbọ̀kú lórí ọwọ́ nídìí irun wọn sì lè wọ̀ fún wa àfáwà eh, sheikh lisabunu tèmi àwọn sọ̀rọ̀ yìí nínú tìdọ́sọ̀rọ̀tì mustaki wọn lójú sixty five bákan náà àfáwà ibn baz àwọn náà ṣàlàyé wọn ni pé dákàwọ bá dọ̀ àlẹ́ ilmi rahimahullah anáwó láyé jù sáyẹ tẹ́kì rọ́jùlá àlẹ́ àlẹ́ àti yẹ́dì ìlú yusra wọn ni pé àwọn apá kan náà wọn lùmọ̀ wọn ṣàlàyé pé kọ̀sẹ̀ tọ́ kéèyàn dó kéèyàn rọ̀gbọ̀kú lórí ọwọ́ rẹ̀ àlàáfíà táǹpẹ̀ lọ́wọ́ òsì وقد ذكر شيخ الإسلام أن النبي صلى الله عليه وسلم مر على رجل متكئ على يده يسرى في الصلاة فقال له لمصطفى عليه الصلاة والسلام إنها جلسة جلسة المغضوب عليهم لا ترى بẹ́ẹ̀ arákùnrin àwọn ìsọdọ́kọ̀ àdìpé ànábì Muhammad sallallahu alaihi wasallam ó rìn ládà arákùnrin kan tó pé ń kírun ọwọ́ arọ́gbọ̀kú lórí apá rẹ̀ àlàáfíà ó ń sọ ọlọ́run bá wa sọ fún un pé ìjókòó tó jókòó yìí ìjókòó àwọn tó yẹ kọ́ ọlọ́run bá ti bínú sílẹ̀ o ìjókòó àwọn tó ọlọ́run bá ti bínú sílẹ̀ o ṣùgbọ́n bèèrè táwọn abèrè wa ni pé ìjókòó yìí ṣé lórí ìrun nìkan ni wọ́n ti ṣe léwọ̀ fún wa ni àbí gbogbo ìgbà yóò tá jókòó hal hada lè fẹ́yìn ay àlètìká alàyè jẹrẹ yìí sọ̀rọ̀ ọ́ sọ́bí sọ́rẹ́ àmọ́ alàlẹ́ ọmọ ìjẹ́ ìjókòó yìí kárọ̀ gbọ̀kú lórí ọwọ́ àlàáfíà ṣé lórí ìrun nìkan wọ́n ti ṣe léwọ̀ fún wa ni àbí gbogbo ìgbà yóò tá a bá jókòó ìdáhùn rẹ̀ náà ni pé pé àdìsí wa tádàbí Muhammad sallallahu alaihi wasallam tó kọ̀ fún wa bẹ́ẹ̀ lẹ́dí yẹ́dí àwa lẹ́hu àmà fi sọ̀rọ̀ wa ghairi sọ̀rọ̀ ìhun tó hàn náà ni pé àti bí irun o àti bí èyí èsè bí o ni wọ́n ti kọ̀ fún wa kónú yẹtẹ́kẹ́ wàlà ìṣúra ha ìjọ ìrọ̀gbọ̀kú lórí ọwọ́ àlàáfíà nìyí òun náà ni yẹn ṣò gbogbo ẹni yóò tó bá fẹ́ jókòó tó fẹ́ rọ̀gbọ̀kú lórí ọwọ́ yóò da kọ́rọ̀gbọ̀kú lórí ọwọ́ ọ̀tún àti ọwọ́ òsì papọ̀ lẹ́ẹ̀kan náà àbí bíbẹ̀ ẹ̀kọ́ kọ́rọ̀gbọ̀kú lórí ọwọ́ ọ̀tún nìkan láì ní sí tòsí ń bẹ̀. àfáàwà inú òfèmín ọ̀rọ̀ wọn lọ̀rọ̀ yìí torí wọ́n sọ pé a lè àdá ẹ̀ rí ìjókòó yìí wà sọ́fà nàbí sallallahu alaihi wasallam bí àdá tó ní mọ̀gbọ́dọ́ ó ń sọ ọlọ́run bá jẹ́ oyé wa pé ìjókòó yẹn ò ìjókòó àwọn tí wọ́n ti bínú sí ni nẹ́ẹ̀sì làwọn yẹ̀wúdí àwọn yẹ̀wúdí lọ́lọ́run bá ti bínú sí gẹ́gẹ́ báwọn olùmọ̀ ti sọ bó ti wá ní sọ́tù fatia gọ́yìrì lè mọ̀gbóbi àlẹ́ ìhìm àwọn tọ́lọ́run bá ti bínú sí mọ̀gbóbi yẹn àmọ́ wájú bí ẹ̀dẹ́ ní kẹ̀kẹ́ mi wà ráṣì dáhìrì wàtàkà àlẹ́ wa muhammadu musola ló tẹ̀ ní wọ́n ní ṣùgbọ́n kí yẹn rọ́gbọ̀kú lórí lórí ọwọ́ méjèèjì wa kọ́ ipá ọwọ́ méjèèjì la tó rọgbọ̀ kú kò sí tó burú ń bẹ̀ o ọ̀làwọ̀dọ̀ àlejò ẹ̀dùn yóò ná ẹ̀lẹ́bà tá ọwọ́ ọwọ́ ọ̀tún náà lábá rọgbọ̀ kú lé lórí kò sí tó burú ń bẹ̀ o innama allati wasafa nabi sallallahu alaihi wasallam bi anna aqadatu mazduda alaihim an yaj'ala li yadi al-yusra min khalfi dhahrihi wa yaj'alu batinaha ay aliyatiha ala al-ardi wa yattaki alayha ṣùgbọ́n nabi ń kọ̀ fún ni òun ni káwọn gbọ̀kú lórí ọwọ́ òsì lẹ́tí pé yóò ìpè gbọ́kọ́mọ̀ tá a tá a máa ń jókòó yẹn fàábì yà lẹ́tì wà sọ́fà nàbí sọ́lá àlùsálì àní àgọ́ àdàtì màgùdóbà àdé yẹn eléyìí ni wọ́n tá nàbí sọ fún wa pé ìjókòó àwọn tí wọ́n ti bínú sí yìí àárẹ̀ ọ̀rọ̀ inú sẹ́rí rẹ̀ àìrí sọ lẹ́yìn ètò bàbá tèmi ṣe sẹ́rí rẹ̀ ní ojú ewé nine thirty nine thirty. bákan náà àdéhìsì ètò ìpè ń sàlàyé ọ̀rọ̀ yìí òun náà ni pé ó bí ọwọ́ òsì àgbọ̀dọ̀ rọ̀gbọ̀kú lé lórí o nílọ̀rọ̀ yìí sọ إذا قصد الإنسان أيضا بهذه الجلسة الاستراحة وعدم التقليد اليهودي هل يأثم بذلك؟ àbáfẹ́rẹ́ wa jẹ́ ó fẹ́ yé wa pé ǹjẹ́ ta bá kẹ̀ jókòó níjókòó pé bóyá a fi tẹ̀lé ìtẹ̀lé àwọn yahudi àwọn kẹ̀ jókòó níjó ń tọ̀hún lẹ́sẹ̀ bí wọn á dáhùn pé ìdá kọ́sọ̀dá hádá fàlìyẹ́jà lìyó ná máa ha òyẹ̀ sóòlù náà pé tọ́ba ìpó bá fẹ́ gbèrò bá òun jókòó bẹ́ẹ̀ kó fi tọ́tún kún kó lè bá jáde kó níbi ohun tá níbi kọ́ yìí gẹ́gẹ́ bí wọ́n ti sọ nínú fatawa nóòrò alẹ́ dẹ́bí wọn ní ìdìka èdè 19 ní ojú ìwé 111 ẹ̀yìn ẹ̀yìn mi ìjókòó yìí ìjókòó fẹ́ni tí pé ká ṣọ́ra fún láti máa jókòó lé lórí láti máa jókòó lẹ́yìn tí ipá máa rọ̀gbọ̀kú lórí ọwọ́ àlàáfíà ká má máa ṣe bẹ́ẹ̀ ìmá rọ̀gbọ̀kú lórí ọwọ́ àlàáfíà yìí ó jẹ́ nǹkan tó yẹ pé ó ń ṣe ọlọ́run ọba ọkọ̀ fún wa lórí ẹ̀ pé ká má máa ṣe bẹ́ẹ̀ látara bẹ́ẹ̀ àfáà wa Abdulmohsen eh, Al-Abbad wọ́n sọ̀rọ̀ pé wọlé mọ́kòrò èyí tí wọ́n kọ̀ fún wa ni pé kọ̀dí yuradu bihi al-muharram tí wọ́n bá gbé makruh ní nǹkan ó lè túmọ̀ sí pé àwọn ọmọ náà ni wọ́n kọ́dí yuradu bihi ma huwa makruh lit-tanzih ó sì lè jẹ́ pé bẹ́ẹ̀ wọ́n fi kọ̀ fún wa pé ká lè gbé nǹkan jù sílẹ̀ ni walakin kóònù já fìlà àdéhùn wá sọ fàhádì ìjẹsà bìjìlísà tí magdubi alayhim àádá yadullu ala tahrim ṣùgbọ́n bàbá yìí bàbá wa sheikh muhsin abdul muhsin al-abad yìí nípa pé ṣùgbọ́n gbàtí ipá nàbí sàlàyé nípa pé ìjókòó àwọn tí wọ́n lọ́wọ́ bá ti bínú sí ni ń tọ́ka sí pé ah, èèwọ̀ ni nǹkan yẹn ká jìnà sí gẹ́gẹ́ báwọn náà ìsọnu sẹ́rì sinẹ́nu wọn sẹ́rì sinẹ́nu àbí dáhùd ní ìdí eh, ìdí twenty eight ojú ìwé forty nine wọn. lákòótán ọ̀rọ̀ yìí òun náà ni pé uniha anihade jébísà fi sọ láti ọ̀gẹ̀ rìhà wọ́n kọ̀ fún wa ká máa jókòó orú ìjókòó yìí níbi ìrun tàbí bòmí tó yàtọ̀ sí sàwáwò kan sọ̀dà àtàṣàbò bíi lọ́mọ gúdúgbà lẹ́yìn mìíràn yẹ̀wòdì am gairihim minal mutakabirina wal mutajabirin am lam yuqsad kọba àjẹ́ pé bóyá èròǹgbà wa ta fi jókòó náà nípa àfikọ́sí àwọn yẹ̀wúdí láì jó bẹ́ẹ̀ tàbá tí àfikọ́sí àwọn tó yẹ pé àwọn olùjẹgàba àwọn olùṣègbéraga àbá àti àfikọ́sí wọn kàn jókòó bẹ́ẹ̀ lásán tàbá tí rántí káyí jókòó wà yí ipò ọ̀wá sọfà àárẹ̀ jésàbí àná àjírí sátìmọ̀gbọ́dọ́gba aléhìm pẹ̀lú pé òun sì ọlọ́run bá jẹ́ yíwa pé ìjókòó àwọn tọ́lọ́run bá ti bínú sí ni وجلسة الذين يعذبون يجعل قول بالتعريم أقوى من القول بكراهة káwá sọ pé ìjókòó àwọn tó yẹ pé wọ́n jẹ níyà tí wọ́n ti bínú sí ni ká sọ pé wọ́ọ̀rọ̀ yìí ó tọ́ nípa pé bóyá èèwọ̀ ni ká má jókòó lórí ẹ̀ ká má jókòó nírú ìjókòó báyìí ju ká sọ pé bóyá a kọ̀ ọ́ lọ ẹ̀yìn ìyẹn mi gbogbo ìgbà yóò tá a bá ti fẹ́ jókòó yóò jókòó yìí ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ ká máa rántí kò sẹ́nìkan tó yẹ pé bóyá ó jẹ́ màásùm tí ì bá sàwọn ànábì ọlọ́run ọmọ ẹ̀dẹ́ ènìyàn lọmọ ẹ̀dẹ́ ènìyàn máa jẹ́ tọba ti bá rẹ lẹ́tọ́ epo bá rẹ mọ́sálásí ọwọ́ àjòkó níjòkó ọba rọ̀gbọ̀kú lórí àlàáfíà lórí apá àlàáfíà rẹ ọrọ̀gbọ̀kú lé lórí lẹ́nu tọ́ tẹ́wọ́ tọ́ tẹ́wọ́ tó rọrọ̀ lé lórí tọba ti rántí ìtọ̀túnkun tàbí bẹ́ẹ̀ kọ́ ìyísápá apá ọ̀tún rẹ̀ tàbí bẹ́ẹ̀ kọ́ kọ̀yà fìjókòó yìí lẹ̀ pátápátá eléyìí òun náà ló fi máa jẹ́ pé ààfin gbọ́rọ̀ sí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àfin gbọ́wọ́ sí lẹ́nu torí pé ànábì muhammad sallallahu alaihi wasallam láyé ń ti kọ́ ni làwà kìí sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ inú nínú wà ilà wà yòyò ha àyàfi iṣẹ́ èyí tí wọ́n bá fi hàn án lára iṣẹ́ tí wọ́n fi hàn òun náà ni pé káà mùsùlùmí ká jìnà sírù ìjókòó báyìí ìjókòó àwọn tọ́lọ́run bá ti bínú sí kò bíbẹ̀ torí pé àwọn yahudi wọ́n jẹ́ nìkan tí wọ́n jọra wọn lójú àwọn yahudi wọ́n á máa ṣe mótómótó àwọn yahudi wọ́n á máa ṣègbéraga àwọn yahudi lọ́fà tí wọ́n fi ṣèṣe fáwọn ọ̀dọ́ lọ́wọ́n ọba mọ̀ látara pé láàká ìfọlọ́wọ́n bá jogún fún wọn tọ́pọ̀ lọ́wọ́ ń bérebére ọjọ́ jẹ́ pé wọ́n wò pé sọ́lọ́wọ́n bá sì ń bẹ báyìí làákà yé wa ìní àlọ́lọ́wọ́n ọba wa òun ìgbàgbọ́ ẹni ọjọ́ jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ wọn ó kéré nínú ẹni tó gbà fàgàn lójú ayé ànábì Muhammad sallallahu alaihi wasallam tó bá ti sìkà mẹ́ta ànábì Muhammad sallallahu alaihi wasallam sọ pé tàbí ètò yahudi mẹ́wàá tó gbà sílámù gan ni ah, ó ti tó wa ó sọ ọlọ́run bá ń sọ lójú ayé rẹ̀ pé yahudi mẹ́wàá báyìí gbà sílámù ah, ọmọ tó látara bí wọ́n ti jẹ́ pé wọn èyí yára yára gbà Islam wọ́n jalagídí ẹ̀dá wọ́n jẹ́ ẹni tó yẹ pé olùṣègbéraga ẹ̀dá òun sọ ọlọ́run bá wà fẹ̀jẹ̀ ká ìyapa wọn ló fi fà á tó jẹ́ pé ẹni tó yẹ pé jókòó orí jókòó bẹ́ẹ̀ òun sọ ọlọ́run bá kọ̀ fún un ó sì jẹ́ òye pé tí wọ́n pé ìjókòó àwọn tọ́lọ́run bá ti bínú sí iná ní ìjókòó yìí tó jókòó yìí látara bẹ́ẹ̀ yẹn yẹn ni ìjókòó yẹn já sọ́ra fún yálà a wà nílé ẹni ni yálà a wà lọ́ọ̀dẹ̀ ẹni ni yálà a wà ní ṣọ́ọ̀pù ẹni ni yálà àlọ́ kíyàn níbi kan ni tàbá ẹ̀ ti jókòó kódà ká wà nínú mọ́ṣáláṣí à ń kírun bó ti yẹ pé lọ́pọ̀lọpọ̀ gbà àìsábà fi àìkírun bẹ́ẹ̀ tọ́ra àdébà bẹ́ẹ̀ pé wọ́n máa ń jókòó bẹ́ẹ̀ àfàwọn díẹ̀ nínú àwọn àgbàlagbà tí wọ́n máa ń jókòó lẹ́ni tí wọ́n rọ̀gbọ̀ kú lórí ọwọ́ òsì báyìí sọ ká ṣọ́ra ká sọ fáwọn àgbàlagbà náà wọ́n máa jókòó ohun ìjókòó báyìí má ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ lẹ́ni tọ́rọ̀ gbọ̀kú lórí apá àlàáfíà wa tá a bá ti rántí àdéhùn yìí ká ká sì ti jáwọ́ ká sì ti jáwọ́ lẹ́ni tó yẹ pé ká jókòó dáadáa bíbẹ̀ kọ́ ká yípa ká yípo sí apá ọ̀tún bíbẹ̀ kọ́ ká fi ọwọ́ méjèèjì ọ̀tún ni àtòsí ni ká fi lélẹ̀ tábà ti fi méjèèjì lélẹ̀ bí ní láìta látàárọ̀ gbọ̀kú lé méjèèjì lé lórí àtijáde lórí má ṣe èyí tánibí ni a má ṣe yìí tábà jẹ́ pé lórí ọwọ́ ọ̀tún láàárọ̀ gbọ̀kú lé lórí àtijáde lórí èyí tí àníbí ni a má ṣe yìí tàbá tẹ̀jẹ́ pé àwọn olèrò ọ̀gbọ̀kú lórí ọwọ́ kankan àti jáde lórí ohun tánàbí àwọn Muhammad sallallahu alaihi wasallam ṣe yìí wọn tàbá wọ ẹlòmíì olóòtẹlẹ tí ikú ni bọ́ bá gbọ́ ọ̀rọ̀ ànábì àwọn sallallahu alaihi wasallam báyìí yọ kọ̀ tí ikú sí kò ní kà sí kò ní lákàkún à tó jẹ́ pé ọlọ́run bọ̀ wà lẹ́kẹ̀ ọlá ó ṣe ìlérí fún gbogbo ẹni yóò ti bá ń yapa ànábì àwọn Muhammad sallallahu alaihi wasallam à ń yòó sí ibàhùn fitna títí tí náà má ṣẹlẹ̀ sí wọn o à ó yòó sí ibàhùn màdábọ́nálẹ̀ àwọn olùmọ̀ ní pé mùsíbà yẹn òun ni mùsíbà àtayé o àdáàbò náà lè nìyẹn lẹ́tọ̀ eléro òun náà ni ìyá jẹ́ òbúdàrú kì í yá mà èyí yóò torí ọjẹ́ ńbẹ àti ìyá àtayé àti ìyá àtọ̀run ọlọ́mọ jàmbá wọn nípìn bẹ́ẹ̀ o tó jẹ́ pé anábì Muhammad sallallahu alaihi wasallam òun àríkọ́sí rẹ̀ dáàjù tàgbọ́dọ̀ wò lálárìkọ́sí nínú gbogbo àlámọ̀ rí ká tẹ̀lé lórí ohun tó ní ká má ṣe yìí ká gbọ́rọ̀ sí lẹ́nu torí kọ́lọ́run bọ́ba lè ká lọ pé wọ́n yóò téèyàn rọ̀ sóòlá fọ́kọ̀dé àtọ̀ Allah wọ́n yóò téèyàn rọ̀ sóòlá fọ́kànlẹ̀ àtọ̀ ọla ẹni yóò tó bá tẹ̀lé òjíṣẹ́ ó ti tẹ̀lé ọlọ́run ọba kọ́lọ̀n kó jókè ní àti ẹ̀yìn káwà náà ń pé pé ọgbọ́ sanẹjọ àlẹ́bọ̀ Muhammad sahara san lẹ́nu èyí tó ní a máa ṣe tá a lè máa ṣe èyí tó ní a jìnà sí tá a lè jìnà sí nínú èyí tó ní ká jìnà sí òun náà ìjókòó àwọn tó láwọn bá ti bínú sí tí ó wà àwọn gbọ́kùlé lórí tí ó wà jẹ apá òsì èyí tá à ń pè ní tẹ àlàáfíà ṣùgbọ́n o tọ́ba yìí pé tọ̀tún lọ́ba tẹ́ kò sí tó burú mbẹ̀ tọ́ba yìí pé méjèèjì lọ́ba tẹ́ kò sí tó burú mbẹ̀ tọ́ba sì wulẹ̀ ká méjèèjì tó wulẹ̀ dúró ọ̀gbọ̀kú lórí nǹkan kan òun ló fi ń da jù ṣùgbọ́n kó wá rúgbọ̀kú lórí ọwọ́ òsì kí wọ́n máa sọ ọ̀rọ̀ àdìsá torí ìrun wá jẹ́ àṣẹ òun tó wá lágbára jù látara bí abẹ́lọ́n ọlọ́run bàbá lè kẹ́lá kó bá ṣe kẹ́sìlẹ̀ fún ẹni bí Muhammad sallallahu alaihi wasallam assalamu wa rahmatullahi wa barakatuh